الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا إن الله سبحانه وتعالى بعث إلينا نبيه محمدا صلى الله عليه وسلم وربنا سبحانه وتعالى عزر هذا النبي تعزيرا عظيما ووقره توقيرا عظيما وعظم شأنه وأكرمه على جميع الخلق حتى رسول الله صلى الله عليه وسلم افتخر بذلك بقوله أنا سيد بني آدم ولا فخر صلوات ربي وسلامه عليه كيف لا وقد عامل الله سبحانه وتعالى نبيه معاملة لم يعامل بها أحدا من سائر الأنبياء كيف كان رسول الله صلى الله عليه وسلم ببيتي بمكة ثم أرسل الله سبحانه وتعالى إليه جبريل فإن الله سبحانه وتعالى يريده في آلة فوق السماء لذلك كان الله سبحانه وتعالى يغضب لنبيه إذا سبه أحد أو ذمه أحد فيعاقبه عقوبة خارج العادة كيف لا جاء في الصحيح عندما مسلم رحمه الله تعالى من حديث أنس بن مالك رضي الله تعالى عنه في قصة رجل قد قرأ سورة البقرة وقرأ سورة آل عمران آل عمران فإن هذا الرجل كان هاربا عن رسول الله صلى الله عليه وسلم ولئك بقوم من آل الكتاب فلما وجدوه اعجبوا به فقالوا هذا رجل كان يكتب لمحمد صلى الله عليه وسلم الوحي فقربوه واحترموه فكان معهم حتى قسمه الله سبحانه وتعالى قسما شديدا عظيما فلما أرادوا أن يحفروا له قبرا ووروا فيه نبذت الأرض ورفضته ثلاث مرات حتى ترك منبوذا وكان رسول الله صلى الله عليه وسلم يحذرنا كما أنزل الله سبحانه وتعالى قوله فليحذر الذين يخالفون عن أمري أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وهذا الرسول كذلك إن الله سبحانه وتعالى بنفسه كفر من استعزى به أو استعزى بكتابه أو استعزى برسوله صلى الله عليه وسلم بقوله قل أبي الله وآياته ورسوله كنتم تستأذنون لا تعتذروا فارتفرتم كفرتم بعد إيمانكم إنا فأن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين وقال الله سبحانه وتعالى والذين يؤذون رسول الله لهم ماذا لهم عذاب أليم وقال الله سبحانه وتعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا ممن يحترمه الرحمن سبحانه وتعالى لكونه يؤمن بنبيه ويحترم نبيه وأنه من آل الإيمان نسأل الله تعالى السلامة من كل كيد من الشيطان اللهم قنا وقي أصحابنا وقي آلينا من سب رسول الله صلى الله عليه وسلم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ọ̀pọ̀ ní fọ́lọ̀mọ̀ bá tó síwárí mùsùlùmí àtọrọ àlìkú ìkúrà àti gẹ̀rẹ̀fà nàbí sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀mọ̀ bá náà tó bà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa annabi yìí ni annabi tí ọlọ́run ọba bá lò ní ìbálò tí ọ bẹ́ lómi lò bẹ́ nù nàbí adama à ń bi alọ́sọ̀ àtàrànjọ kan oṣù rẹ̀ kó bá ní sàlékún kí annabi wa kó bá ní sàlékún kí àwọn ará rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ìjọba alìkíyàmá ẹ̀yìn àníyàn sì ń fi àsìkò yìí rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́nu sẹ́nà létí ìbẹ̀rù rẹ̀ a ní taqullah ẹjẹ́ akọni ọlọ́run ọba eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tọ̀ sọ fún wa láti orí ahán nàbìrì wa nígbà tí ń sọ ayé àkàlẹ̀ fún wípé ìrìn ànábì sọ fún wa wípé èmi ọlọ́run ọba yìí ni kí wọ́n kọnu èmi mọ̀ dáhùn láti gbé ẹ̀mí kan ṣoṣo àwa ń bi Allah subhanahu wa ta'ala níjọ rẹ̀ kọjọ ìbẹ̀rù tòótọ́ láti ọkàn wa sí táàfì jèrè láyé àtàlìkíámà kọ́lọ̀ jọjáde kó ṣe rọrùn fún wa lẹ́yìn náà a ń bí Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ sí alẹ́rú tó dá fún ìyá rẹ̀ kó sí á ní ẹrú tó fẹ́ kẹ́ jama'a dínúna dínúna wa kìtàbùna kìtàbùna wa nabiyuna nabiyuna ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ́n fún wa ni ẹ̀sìn tọ́lọ́n ọba yọnu sí ni wọ́n lo democracy Nigeria o wọ́n lo democracy o Islam ò lè parẹ́ ìntọ́lọ́n ọba sọ fún nàbí tó sì fi wá sórí rẹ̀ ó láàmà sọ ní gbogbogbà báwo àmì ìtúnbọ̀ Allah sọ̀rọ̀ gómìnà ìbàkọ́ lè hádìí umma fúnra ọlọ́ngọba ń ló fi sísẹ́kù lẹ̀ fún umma nàbì alẹ́sìn ò ní parẹ́sẹ́ ẹ̀ńtà ṣe ó ṣe ó ẹ̀ńtí ò ní ṣe kò ní ṣe ó aláwọ̀ èèyàn kan bẹ tí wọ́n yàn tí wọ́n dùn ó déédéé bí nǹkan ṣe rí orí jama'a mọ́nà àdàr annabi sallallahu alaihi wasallam in ti kútùbà ìfẹ́ dá lónìí pé máa hukmu man sabbar rasul kí ni ìdàjú ẹ bá bú annabi tó bá jẹ́ kèfèrí kí ìdájọ́ rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kí ìdájọ́ rẹ̀ kí sì ní ẹ̀rí lórí kọ̀ọ̀kan jama'a awjaba allahu subhanahu wa ta'ala adil umma mahabbata nabiyyi sallallahu alaihi wasallam ọlọ́run ò pèlére kìí sọ́rọ̀ àwàdà annabi ni ẹba nífẹ̀ẹ́ rẹ̀ dẹ̀dẹ̀ mọ́sọ́wẹ́ fún yí ọsọ̀ gbogbo abẹ́ annabi yẹn nífẹ̀ẹ́ rẹ̀ sọ pé ká máa ṣe látẹnu rẹ̀ ìlàgbọ́rọ̀ máa ṣe kọ́dà gbogbo àlà ń pariwo fúnra fúnra ọlọ́run ọba lọ́mọ̀mọ́ máàkì ànábì ó ní wà máa àtàkùn rọ̀súlù fàkúdù gbogbo tí a nàbí bá mú wá yín ẹ mọ́ fi kan lẹ́ eléyìí irùngbọ̀n sí adìntẹ́yìn ó torí ẹ̀wọ̀n náà ṣòkòtò lè yán wà torí ẹ̀wọ̀n náà wà máa àtàkùn rọ̀súlù tọ́ ọ̀bà tí wọ́n bá fẹ́ rí àfin ọlọ́ni fálíyà zẹ́rì lẹ́dínà yóò kọ́lé fún àmúrí àti ìbú ànábì gan kéèyàn máa pe ànábì Muhammad ní ìpè ti yẹyẹ ó ń tọ́wọ́ dolórí ibú ọlọ́ni látẹ́jẹ́ lu dùá rọ̀sùn ìbáyé náà kún ká dùá ìbá ọdún kún bá ọdọ̀ ẹ má pe ànábì ìbáyé máa pera yín o Muhammad wàsí Muhammadu bí èèyàn bá ń dẹ́rú àbẹ́ ọgbọ́n wọn mọ̀nú ọlọ́run sì lè sọ́dọ̀ lórí ibu kèébú ànábì o ọwọ́ pé ń fi ànábì ló kọ ní pé bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá ó kọ náà ni a sì máa pera wọn ní èdè lárúbá gan ọlọ́run wá yọ ànábì wípé eléyìí yàtọ̀ o ó ń kálukú kójú rí wọn area ó ní ọ̀rọ̀ ànábì o sọ̀rọ̀ wa àtọ̀rọ̀ bí wa sàlámù yìí jẹ̀mọ́ gbogbo àwọn tí wọ́n ti darí wá lù kórìíra nẹ́bí wa tó sọ́ọ́ta wà láìwọ̀n òkúre àwambọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́ni fàlìyà zari lẹ́dẹ̀ yóò kọlifin an amri gbogbo bí an tọ́ pẹ́ tàbí bá lọ báyìí wọ́n lọ báyìí gbogbo ẹni tí bá máa yapa àti annabi kọlọ sọ́rọ̀ dáadáa o an tusiba hun musiba a tusiba an fitnatun a yusiba ma dábùn alì in fi yà jẹ́ in jẹ́ kọ́rọ̀ wọn in ní jẹ́ wọn in gbà láti àlára wọn fúnra ọlọ́run ní tiwa máa gbìjà nàbí sọ̀rọ̀sọ́rọ̀ tipẹ́tipẹ́ jẹ́mọ́ gbogbo ànàbí ọlọ́run ọba lápapọ̀ ẹni àpọ́nlé ni wọ́n hum ahlu lil karama hum ahlu lil ihtiram hum ahlu lil ikram hum ahlu lil tabjid gbogbo àwọn ànàbí ọlọ́run pátá ẹni àpọ́nlé ni wọ́n lẹ́yìn fi sọ wípé bí ijma'i alil ilm àtọ́nù fil anbiya'i kufrun tí ẹ̀ bá ti ń bú àwọn ànàbí ọlọ́run ọba ó ti kó nu ẹ̀sìn ọlọ́run jẹ́mọ́ àwọn ìwọ́n ti kèfèrè ikú kèfèrè anábì lúùtù káwọn èèyàn máa fi ànábì lúùtù ní ọba ẹ̀ẹ́bí lúùtù ọkàn lúùtù ọ̀tàmìyàn rẹ̀ sáǹdalẹ̀ ẹ̀rú wọn ṣe ti nàbẹ́ yìí bọ́ba láti sẹ́kẹ̀ báyìí ọ̀run tó sì máa bàjẹ́ kọ́ fún ọmọ jísọ́ọ̀sì tí anábì ìsátẹ́ ń pè jísọ́ọ̀sì wọ́n ní ní Yorùbá wọ́n ní Jésù kọ́ ọmọ kírun fọ́lọ́hun kí gbogbo orí ìyọ́ dápà kọ́ ọmọ sọ fún kírẹ́sì pé tí wọ́n bá yọ jésù ònú jésù kìí ó èsù ní ní ti yẹ̀yẹ̀ sí ànábì ọlọ́run kódà kọjọ́ pọ̀ gbìjà ni ó dẹni ègbò níwájú ọlọ́run àwambọ̀ alọ́sọ̀tọ́ra fúnra rẹ̀ ní máa ń gbìjà ànábì wa tọrọ bí yóò gbìjà rẹ̀ àfi عندما مسلم من حديث أنس بن مالك أنس بن مالك يقول كان منا رجل من بني النجار أخر كم بنو بني النجار أجفف أمي أقول قد قرأ سورة البقرة وآل عمران سورة البقرة أوها أسيي بكنا سورة آل عمران أوها أوي وكان يكبر صلى الله عليه وحي يسي من بان بيه قوائي له نقول أقبي نقارو بقبي

wọ́n bá mú sọ́dọ̀ ní ọba pọ̀nlé ní bá ń gbọ́dọ̀ wọn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ fàkọ̀sọ́mọ̀ òlọ́ ọlọ́run ọba bá dá lọ́rùn dàkúdà ọlọ́run pàǹpà ìsìn ló bá kú tó wọ́n ọ́ ọkùnrin kò sí wà pẹ́ náà pọ́ náà ọ̀dọ̀ kò burú ásásí náà ni ní bá lọ ní bá lọ wọ́n bá gbẹ́lẹ̀ gbẹ́sì gbẹ́lẹ̀ wọ́n wé wọ́n bá jùlẹ̀ wọ́n jùlẹ̀ tẹ̀ ń rọ ìyẹ̀pẹ̀ bí fanẹ́bà dẹ́tùl arù ilẹ̀ ńlẹ̀ dánù ilẹ̀ ilẹ̀ ya lójú ẹsẹ̀ tàbí tí ó sì lanu ó sì lẹ̀ bókè gbọ́lọ́sùn òsùn bí ó gbogbo àwọn ìjọba bá ń wojú ara wọn pé kí ni ká ṣe ní àà ẹbí lè léyìí ní yarí ẹjẹ́ á tó bọ́ sẹ́gbẹ́ mi bá tó gbẹ́lẹ̀ búrúrú wọ́n tó fànẹ́bà dátò fi sáálísà ilẹ̀ tó lẹ̀ dárò lẹ́ẹ̀kẹta wọ́n bá ní ah kí lẹ fẹ́ ṣe báyìí wàtúríkà mambuda ní a bá fi ilẹ̀ pé ah kò sí ta fẹ́ ṣe mẹ́wọ́ ẹranko wa ń jẹ ẹyẹ ń jẹ kí ẹ jùkú ẹ̀tàn ilẹ̀ kẹ́kọ̀ọ́ bàmú jẹ́mọ́ tí a bá ń sọ fún yàn mọ́bù ànàbì gbogbo òfẹ́ ní ẹ̀tì àwọn tó ìmọ̀mọ́rú ìfẹ́ tí ma ń bẹ láàrin wa tí wọ́n o èyí òde ní àwọn àfá àfáwọn ìpìtàmí àrọ̀ṣánà lọ́wọ́ tààlà wọ́n ní ṣe é mọ̀lẹ́lẹ́ yóò bí èyàn ọba ti ẹ̀ sọ pé kí lè ọkọ̀ ẹnìkan tí ó bá kọ̀ ọ̀nà bí ó ṣe gbà kọ́ làkáyè tó ní lọ báyìí ọlọ́run wá pé kí lè ọkọ̀ sẹ́kọ̀tàpátá àti kí wọ́n sí ìyànnú ilé ọlọ́run àtẹ́kẹ̀tún ni wọ́n bò láti rí wọ́n wá sílẹ̀ àfẹ́gbẹ́tì ẹ̀ lọ ẹranko jẹ tiẹ̀ ẹyẹ jẹ tiẹ̀ èèrà jẹ tiẹ̀ kẹ̀kẹ́ jẹ tiẹ̀ ọlọ́run sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní sọ̀rọ̀ suratu tawba wípé wa minhum alladhina yaquluna wa udun ìbẹ̀ẹ́nu àwọn mọ̀nàfíkì wọ́n máa pe ànàbí ní elétí ti wí udunu èébú burúkú nílẹ̀ gbogbo ǹjẹ́ bámọ̀ sí gbé ti létí náà máa ni kọmọlédá bí ìpàṣẹ tó mọ̀ kọmọlédá núró wọ́n bá ti sọ àgbẹ̀fún ní ìsìn ìjọ mà sí náà nù wọ́n bọ́rọ̀ ìbọ̀ wọ́n bọ́rọ̀ ìbọ̀ ọdọ̀ àmì kan ọlọ́run ni àwọn mọ̀nàfí kì fẹ́ ń wé ànábì yáhdaru munafiqun an tunazza alayhim suratun tunabbi'uhum wọ́n mọ̀ dọ́gbọ́ndọ́gbọ́n tí wọ́n ti dé kọ̀rọ̀ padà pé gbogbo nǹkan ìṣẹ̀pẹ̀lẹ́ náà bí wẹ́ olóhùn rẹ̀ ò tọ́mọ̀ sí ni tó bá lọ sọ ọ̀yà kalẹ̀ tó lọ tó àṣírí wa ń kọ́ ṣe wọ́n dáhùn nítorí ọ̀sọ̀ kalẹ̀ wọ́n bá lọ wọ́n bá lọ wọ́n bá lọ. ayà tẹ̀ ní sọ́rọ̀tọ̀ ní kọ́lọ́ mọ́tò kalẹ̀ ó sì padà sọ kalẹ̀ sọ́rọ̀tì mùnàfikún ọlọ́run padà sọ kalẹ̀ fain ọlọ́run wa ni tí wọ́n bá ti bẹ̀rẹ̀ tẹ̀ kójọ wọ́n lọ ìnsán tẹ̀hùn alisa sọ́lá gbogbo wa ni pé eh, ẹ ẹja máa sọ fún mi mọ́rọ̀ ayé na mítìlá kúrọ́ yìí na rẹ̀ tí wọ́n bá ní pé àwọn ń kú bọ́ọ̀lì bọ́ọ̀lì tí wọ́n bẹ̀ nù wa ìbánàbí àtàrà tí ń kú lẹ́yìn náà ni àwọn ilé wọ́n ti ẹ̀yẹ àdàbí ìwà kan mọ́lẹ̀ wọ́n wá ní ah ìnàmọ̀ kúnnà nà kúndù wà nílà àbù a àsọjẹ́ a kàn ń ni ó ẹmú kanú mẹ́ta yìí ọlọ́run lẹ́fí ń fi ẹ̀yẹ ni àbí ayé ọlọ́run ọba àbí ànàbí látà tẹ́bìrù mi ò nídìí àròyé yìí kọ́dí kàfàrùkùn bá dá ìmáni fún mi ẹ yìí ṣe mú mi nìmá ẹ ti di kékeré àwa mọ man sabbar rasul ẹ ń bá bú ànàbí jáadan aw hazilan wa huwa sabiqun muslimun fa huwa murtadun kafirun gbogbo ẹ ń bá bú ànàbí mùsùlùmí ni tẹ́lẹ̀ mùsùlùmí ni pẹ̀rẹ̀ ọwọ́ abúwà nàbí ọ́n sàwọ̀dà lè búwà nàbí ni ó bàbá kan à ń ké fáwọn èèyàn kí wọ́n sọ́ra wọn dáadáa lọ́lọ́rọ́ sóògùn bí yín ṣe tẹ̀bílígù à ń ké fúnra pé àwọn àlọ́ba bàbá gbogbo ń tẹ́ ẹ máa ń sọ ń bulẹ̀ fi rẹ̀ rẹ̀ tani ẹ ti ẹgbẹ́ ní sàn mo kéwù mo kéwù ọ̀ọ́bí yín ànábì náà òkúmọ̀ kọ̀kọ̀ màkà ó ń tó ìṣiṣẹ́ mùsùlùmí eléyìí èsè pé nìkan bẹ́ nìkan dájọ́ pé ẹnìkan awò iná fẹ́ nìkan eléyìí wọ́n ti sáǹpù ẹ̀lú ẹ̀sìn wa lóògó èrè àní ó ń tọ̀ ní ti kú ní Islam ọdún wọn ní ìrìn ànábì má wulẹ̀ dààmú ara lóyọ̀rọ̀ àwọn eléyìí gbogbo ẹ̀mbà ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó bú ànábì ọmọ ọmọ bu àwọ̀ àbí ẹ̀ mọ kàfi èmi náà wò pé kí lèyìn pàṣọ lẹ́ẹ̀kan èmi náà kàn wá ẹ̀kan nígbà tí wọ́n náà sí ẹ̀yẹ wọ́n ní à orúgbọ́n ẹ̀bí rúgbà ànábì èmi náà sáwọn àkẹtí mo fẹ́ wí gbogbo tí yìí orí ọ̀fẹ́ nú ẹ̀sọ́ tí ànábì sọ̀rọ̀ sánám pé ànábì yìí wọ́n gan jẹrẹ ẹni ọwá yìí wá kó bẹ̀rẹ̀ jọ tèèyàn bàjẹ́ kéèké pọ̀rọ̀ pé wọ́n ń pa ẹ̀sọ́ báyìí tó ń tọ̀m ti bàjẹ́ wà nǹkan káfíràn tó bá jẹ́ kèfèrí ló ń tọ̀ kí ìdájọ́ rẹ̀ kèfèrí ló gbọ́ ànábì sọ̀rọ̀ sánám kúfùrù bẹ̀rẹ̀ rẹ̀ ẹni ẹ̀ ń bá bú ànábì sàrásálá ọjọ́ mùsùlùmí ọjọ́ kẹfẹ́ ni o ti ẹ̀ bàjẹ́ àwa wà ní ilẹ̀ tẹ́ pé agbára wa kalẹ̀ ṣẹ̀rí àlàlò àti kìíní àti kejì wọn wọ́n pa wọn ni ṣẹ̀rí àní jẹmọ́ àbọ́ tẹ́rí ẹnìkẹsẹ̀ wọn pa tí wọ́n bá ti sọpọ́lọ̀ ní kún wọ́n pààyàn àwọn èèyàn ma wá sọ pé àà ìbọ́lọ̀ ọ̀fẹ́ kú ẹlẹ́sẹ̀ àà lọ́nsọ́lọ́ president north north korea ń pààyàn pàkúpa torí kíni bẹ́ẹ̀ sì ni sherry ann bá a ṣe ń bọ̀ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́yìn tí ìmáàmù kan lórí mímbàrí tí bá ń bú sẹ́yìn mákindé nínú ọ̀yọ́ tètè lẹ́nì kàásùnlé ẹ̀ àgàgà kọ́ wá lọ rẹ̀ bú buhari kódà kọ́ mọ́ bú buhari kọ́ mọ́ bú pátì wọn wọ́n fìyà jẹ bẹ́ẹ̀ sì ni ẹni president ti hàn bá bú wọ́n kẹ̀ bú lọ́wọ́ àpòntàn president ń dáná wájú ọlọ́run ẹni gọ́ọ̀nà ti hàn bá bú tó fi ègún pàóntàn lójú ẹsẹ̀ ọ̀dáná wájú ọlọ́run àyàfikọ́ jẹ́ ànábì kílẹ̀ rí wa jẹ́ àfi sunan inda min hadith abi barzata al-aslami radiyallahu ta'ala anhu lọ́kùnrin kabadé kò sí tí ó wùdán tí àbúbákẹ́ ebú ìpọ̀ tí è pé àwọn tí ó ń bẹ̀rẹ̀ gbà bákìrì inú ti bí àga jù àbákìrì sá dorí kodo ó ká bákìrì náà la ó dùn àbákìrì náà bákìrì náà tún wọlé lọ ó tún jáde padà àbọ́sàtà ọkùnrin kabá lọ ọkùnrin kájì kẹta abiru mùmí ní pírẹsidẹ̀ntì gbogbo àníyìn ẹ bá rí yín fi ọgbà lórí fi àbákìrì kí láńfẹ́ náà àtẹ́bù òun nìkan ẹ jẹ́ ń pa orí ẹ̀ dánú àbákìrì kọ́ ọ bá ń pa orí kí pádànù àtẹ́lẹ̀ ìwúlò lórílẹ̀ mẹ́ni àbákìní à kí wọ́n kún ẹbú ẹnìkan kí wọ́n sì wọ́n lọ pọ́ntọ́n inna hadha laysa li ahadin ba'da rasulillahi sallallahu alaihi wasallam wọ́n gbọ́dọ̀ sí ẹ̀yìn pa wọ́n ọlọ́run wá ló ṣe fín àti ànábì rẹ̀ kìrìsìtẹ́nì ọmọ wa pariwo yín kí ni ẹni máa sọ mùsùlùmí yẹn wọ́n mọ̀ sí dájọ́ kúfẹ́ nìkan fara ìbalẹ̀ o ṣẹ̀ríà ẹ̀lò ẹ̀lò wọn ò kókó lẹ́hùn láti sánmà àìkókó lẹ́nà láti sọ mọ́sálásí o bẹ́ẹ̀ bà jẹ́ àlò àìjẹ́ àlòun wà láẹ̀ ilẹ̀ dáhùn rẹ̀ wájú ọlọ́run ìlàwà fẹ́ lò kádà àlè kágbà pé àdéhùn tó fẹ́ẹ́ tà ní ìsìn gbogbo sọ pé kò sí ẹ̀rí àmà. North Korea president ibẹ̀ ń pààyàn ẹ̀wọ̀n èèyàn bú èèyàn tẹ̀ wọ́n sì jọ ń lọ báyìí ó sì ti dọ́gbọ́n ṣe ibi tí ó ń tọ̀ wọ́n gbà lọ ó ti gbẹ́sà rè fún kájàlè tó ń tọ̀ ó jẹ́ ibẹ̀ bínú omi bí kan ni wọ́n sì jọ ń lọ báyìí kọ̀sálẹ̀ sáájú president òun gbẹ́sẹ̀ lébi tiẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lébi rẹ̀ yìí ọlọ́bẹ̀ kọ̀sáyé tí ń gbé káàkiri tẹ́ ẹ bá wá rí kìrìsìtẹ́nì kan yóò máa wá sọ fún yín pé ẹ̀sìn kẹsìn ẹ̀sìn mùsùlùmí olúwa ló wọ́n fẹ́ kú ẹlẹ́sẹ̀ ẹ wá sọ fún yín pé ẹ̀sìn tí ń fi òye ìwé tó gbé lọ́tọ́ ló kò yé nínú báíbù ń bẹ́ ń bẹ̀ pé ẹ ń bá bú bàbá rẹ̀ kí wọ́n pa bàbá rẹ̀ ní o bẹ́ẹ̀ sì nú ẹ̀sìn wa bọ́mọ bá bú bàbá rẹ̀ wò ní pa ẹ ń bá bú rẹ̀ kí wọ́n pa ẹ ń bá bú ọlọ́run kí wọ́n pa ẹ ń bá bú ìṣẹ́ ọlọ́run kí wọ́n pa ẹ wá ní sòrò òun ní ọlọ́run ọ̀fẹ́ kú ẹlẹ́sẹ̀ ó lè wọlé yín ọ̀sà yín ládàá yín náà padà rí mú ẹgbá tó mọ lórí wọ́n po sìmẹ́ǹtì fún mu ọwọ́ lọ fàkàtà fáwọn ọlọ́pàá pé ẹwò nítorí kí mú wá ní pé olúwa ọ̀fẹ́ kú ẹlẹ́sẹ̀ o tí wọ́n bá mú sèkàràwú lónìí ṣé kí wọ́n fọ́ ọ̀rá lórí ni náà ọlọ́wọ̀n fẹ̀kú ẹlẹ́sẹ̀ tí wọ́n fọ́ra lórí gbogbo iná wọn kọ̀ sọ pé ah pípa ni o wàláhì tí wọ́n bá yẹ sọ pé wọ́n dájọ́ pé ah, ọlọ́wọ̀n fẹ̀kú ẹlẹ́sẹ̀ torí nǹkan kírísítẹ́nì wí ló jẹ́ àfilẹ̀ o wọ́n ní olórí burúkú Buhari ó sì pàṣá torí pé gbàtẹ̀ mú sẹ́tẹ́rí pé mùsùlùmí ẹgbẹ́ wọn ẹjọ́ ẹ̀ lé ti àwọn ti kùtì o ẹ̀yìn alábòsí ṣé ẹ̀rù kọlọ́wọ́n bá yọnu sí yín ni ọjọ́ ọ̀rọ̀ ọmọ wọlé ẹ̀kọ̀ kan báyìí olórí ibú lẹ́ńtì ẹ̀ bá ti rùn wọ́n ò wọ́n ọlọ́run pẹ̀sọ̀ olórí ibú lẹ́ntí ẹ̀bá kírun kò jíire ẹni òfò lẹ́ntí ẹ̀bá kírun kọ̀rọ̀ yé wà ọkọ̀ ọkọ̀ òsìwó lóní wọ́n ó sì mọ̀ àwambọ̀ béèyàn bá wá jẹ́ kéfèé ìta àwọn lẹ́ẹ̀ṣẹ̀rí à tí ọbẹ̀ ebú àtẹ́bì ẹ̀ẹ̀ẹ̀ mùsáǹsẹ́ mọ̀ pé ṣẹ̀rí àlẹ́sọ́n tó bá jẹ́ mùsùlùmí ní ìdájọ́ tẹ̀ ìjẹ́ ọkọ̀ kan tó bá jẹ́ kéfèrí tí ẹ̀mọ̀ pé òun lè kò sí lábẹ́ ṣe fún kéfèrí nígbà tí èsì ẹ̀sìn rẹ̀ ní kèsì ni kí lè rí wa jẹ́ dawud wàfi sunan al manasai min hadith abdullahi abbas radiyallahu ta'ala anhu ardahuma anusa salam wa le njọ kan ní bá kẹgbà jàre pé ànábì pé àwọn èmàdé o ilẹ̀ jẹ́mọ̀ ti sàn bóde wọ́n gún ẹni kápá ah inú mọ̀dílé yìí fàjẹ́mà àná jẹ́mà sàfàm ànàṣà àníbí ọya ọya ọya ẹ pẹ́ pẹ́lá àdújọ́ ọpẹ́pẹ́ ìjọ pàtẹ́ndé àníbí gorí mímbàrí lọ àníbí bá ń bẹ́rẹ̀ sọ́fà nígbà jílé tí mo wà iná ilé ilé ọ̀pọ̀lọ̀ sẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ ojú ọlọ́ọ̀bá wọ́n فقام رجل عامة يتزلزل بين الناس ọkùnrin kan bá ń bọ̀ yàtọ̀ kò rí náà níbọ̀ ní níbọ̀ lọ́n ní sàǹsì kàtàkàtà tí lẹ́rẹ̀ síwájú ànábì gbọdọ̀ sàṣàrán gbọdọ̀ sàṣàrán ó lẹ́n tó kú èmi mọ́pá ah! ẹni tí òrìṣẹ́ bóòlù sí pààyàn ó ní wàíyà umu wàlàdì obìnrin mi ni wálì mi náà ìbùnà ọmọ méjì gan ló bí fún mi wàhùnmá mísìlù lù àtẹ́yìn wọn ọ̀tà sí àlúùlù tí bá ń fọ́ ara wọn ni wàíyà rọ̀ fi sí kò síbi mọ́ ń lọ ìwẹ̀ ni o ìntọ̀ ni o onáni mọ́ mú mi lọ bẹ̀ ọtánù mi ìsẹ́mẹ́mẹ́ ṣùgbọ́n kana taqaw fika ya Rasulallah gbogbo bà ní mẹ́bùwà lọ bá bẹ̀rẹ̀ àlẹ́ àná ní bá ń bú wà nábì èbú ìwà pọ̀ mú ní obìnrin náà nìkú mọ́ ó wá jẹ́jú kò mọ́ wá ń ronú obìnrin náà ní bá mi gbọ́ oúnjẹ ó náà náà ní tó bímọ fún mi bí n bá ní bákan ọ̀rọ̀ rẹ̀ ta ní kùrí fẹ́ ta ní òrí ta ní ọ̀fẹ́ mi gbogbo ayé pamítì ó náà mọ̀ ní mo wá wò fí ẹdú ọ́nà gbogbo nítorí ọmọ ẹ̀sẹ̀ fún mi tó wá tánìdì ni ọ̀pọ̀lọpọ̀ lájọ́ ń kírun ọ̀kọ̀ nǹkan fún ọ kò sí tó kọ́bọ̀ ju obìnrin lọ o yẹ̀yẹ̀ tó ń ṣe yìí ànábì ló fi ṣe yẹ̀ o ṣòkòtò rẹ tí ọ̀balẹ̀ ṣòkòtò rẹ tí ń wọ́lẹ̀ sẹ́nìkan torí ẹ̀ sọ wípé kó wá tilẹ̀kùn lẹ́yìn ẹ wo bó ṣe símpùtò ah, ẹ̀sìn ọgbà ló dìdí ní ìwé ẹgbà láàbọ̀ ó ń bọ̀ bá gbà lórí gbogbo ìtọ́ ọ̀bá lè ṣe ń bẹ̀ ìwọ lọmọ tó fi ṣe ọsọ fọlọ́kùn kí wà ń wà látàntẹ́ ń ṣe ibi tẹ́ta wà wọn ò gbìyànjú káfíń gbọ̀n lẹ̀ ṣé ibi tẹ́ ẹ̀ṣẹ̀ mi ni ebi ibi tẹ́ ni mi ẹlòmí ò ní rí mi tí èsì ilẹ̀ fáìn ọlọ́run àánú ẹ̀tọ́ rẹ̀ ìwọ bọ́ ọba rí mi lò tó lè sí ilẹ̀ fáìn ó ṣe wá lè jẹ́ pọ́n ṣe ń sẹ́ńtà ìmúni wà láàrẹ̀ ẹ̀yin ọ̀tá àjábù náà o ẹ̀yin mùsùlùmí náà lọ́tá àjábù ẹ̀yin àjábù ṣe bẹ́lẹ̀ wàláì kèé sí àsọdùn ìrí ẹlẹ́àrí kí ní ọmọ àdù wàláì lẹ̀dí láìláìláwà ẹ̀sí ìmá ọlọ́lọ́mọ̀dù ò tẹ́sì ẹ̀sí ìmá eti fi ṣe ìyá wa kan nínú bágíwá yìí nígbà wà onye bùsẹ̀lẹ̀ ó ní musulmi ti ebe ebo ló mú wèwá ebo sí nìkan ọmọ ọwọ́ mọ́borí èyí èntọ́ nínà bí ìmúwá tó jẹ́sìn ní ìsìn ìbòrùn mi nínú sọ́ọ̀bù bí wọ́n bá ti tó tó bá lè rí à ń lọ sùkúù tànà bí inú wàláì wọ́n gbogbo obìnrin tí wọ́n jọjọ́ rẹ̀ mo fọ́kọ̀ mọ̀ láti rí kéyìn òkónú táǹsọ̀ gbogbo àti ẹgbọ́ nẹ̀bí lánàá nílùú yìí wọ́n dẹ̀rọ àbákẹ́yìn wọ́n ẹ̀ẹ́tì ẹ̀ wọ́n tún fi hàn àwambọ̀ ọ́nà sísàm sáà gbọ́ ní tí lábáyìn sọ́lọ afọ́jú ìsọ̀rọ̀ ó ní ṣùgbọ́n èèmọ̀ tí mo wá rí lánàá ara mi ọgbà mọ́ ẹwọ̀ gbogbo tó rẹ̀ kọ́sẹ̀lẹ̀ fà àkọ́sùn mígbùwà lọ́dọ̀ lọ́rọ̀ bá wá ọ̀bẹ kéèké tó jẹ́ wípé ọ̀bẹ yẹ̀ṣẹ́mìlù àléyìí áwọ̀ àléyà àrọ́jùn èèyàn lè mú mara tẹ́nà kò ní mẹ́pẹ́ nǹkan bẹ́lá rèèyàn ní ń pè ní miguel mọ́ wá mú ọ̀bẹ hun nígbà mọ́ kó tuntun lọ tí ń hàn mọ́kàn bí ọ̀bẹ lè ń kùn wà pàkàtù àléyà èmi náà wá bẹ́lù mọ́lẹ̀ gbọ́n tí ń sọ́rọ̀ lẹ́jẹ́ ti sùn kọ́dà máa mi gan ẹ̀jẹ̀ yíyan tí wọ́n ti ti ti wá sọ́dọ̀ rẹ̀ nígbà ànábì ju ogbélé lọ èmi ò mọ̀dájọ́ ọlọ́run kankan ànábì o ṣùgbọ́n àmì ọ̀gbà ìdájọ́ tí mo ṣe fúnra mi nù èmi mọ́ pá o lójú gbogbo òlu ànábì bá dìde hmm. ṣé èdì tí ń di ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni pé kọmọ pé tánàbí bá ti sọ nǹkan ti sọ kọmọ̀ tí wọ́n ń fẹ́ àwọn orí ìrọ̀gá rọ̀mọ̀nù ẹ bá fẹ́ jámọ̀ ṣìṣe lójú tara sí ẹ̀ wà lẹ́kùn bọ̀ tẹ́rì à ń bọ̀ mi mẹ́sàlá gbẹ̀yìn o àníbì kádìde àníbì ni alà ẹwú èmọ́ ọlọ́run ọba ìtànàmì fi gbèrè ọ̀rọ̀ nìyẹn alẹ́ṣàdù tí lè tòkó ẹbà ń jẹ́rì èmi àníbì mọ̀ sọ́bẹ̀ àníbì sọ́bẹ̀ ń anna damaha hadarun àpagbé ní ọpa ọlọ́run lọ sọ́wọ́lá ti jama lónìí ìjọba mọ̀ mú tó dèrò ẹ̀wọ̀n wọ́n bú bàbá rẹ̀ lọ́mọ́jàjà lọ́jà ń bẹ̀ tó sí ìlése ọmọ àlè ni ma pí elomi tẹ́ ẹ̀bínú

àfi tí ọba sáyìn lọ́dún èbò níjọ tí wọ́n fẹ́ mú sàtìkéètì torí èbò ọ̀ sọ fún pé sàtìkéètì àfẹ́ fún yín o má nǹkan bẹ̀ tẹ́ ń pè mú ọmọ bọ́ba ti dénú sẹ̀mí yín báyìí ẹ̀yẹ̀ fẹ́ gbọ́ nǹkan mi mà ìjọ ọba ti ní ìdí ẹ tọ́ba takò sàtìnẹ́bì yẹn tí a lọ́ọ́ ṣe o sáyìn wà lẹ́yìn làwọn ìgbà làwọn tó gba sàtìkéètì ẹ ń bá wá lè mú ibẹ̀ yẹn tó yọpọ̀ ó ní wéèrè ó sì alùbáríkà fún ìní ó sòrí rẹ̀ àbọ̀ mùsùlùmí ọmọ ìyá wa dá nǹkan pọ̀ lórí ọ̀rọ̀ ìsìn ẹjẹjẹjẹjẹjẹ ìsìlámù kọ̀ọ̀rọ̀ mi wè o lọ́ọ̀yà wọ́n ra lẹ̀ mọ́sálásí ó ní nànànànà ẹjọ ẹjọ wàlẹ́ náà wọ́n yọ zàkà fún o ó dẹ̀ pé ń gbé rí ó pé o mélòó mélòó ẹni tó bú àtìlẹ́bì títí ẹ̀ tí ẹ bàjẹ́ pẹ̀sí wọ́n pè láyé ayé ọ̀sẹ́ni kankan o ó ń kálukú ní ìṣẹ̀lẹ̀ àwọn mọ̀ ìbéèrè ọwà wá pé tí wọ́n bá bú àtìlẹ́bì sàrásálám kí n dàjọ́ ń tàn ájìmá alùlùm kama nakọlá adàlì jìmá alìmọ̀ múndìrì wàlùkọ́bì wà gbẹ́rù ninety-eight percent àwọn afa tọrọ ọ̀dàrú ẹ̀ ń bá lanu ẹ̀ tó bá yẹ bú ànàbí pẹ̀rẹ́ bí palọ̀ rẹ̀ wọ́n mú kó lẹ̀ ẹ́ ìdá tábà hàlìkẹ̀ǹfà wò táwọ̀bá tọ́bá wá túbá tí túbá ó sì láǹfààní ọ̀pá di méjì wọ́n pa mùsùlùmí ni ó bú ànàbí wọn wá pa ṣé bó ṣe wọn tó ti di kẹfìrì tí náà ó ẹjọ́ owó túbá bákan náà mùsùlùmí bú ànàbí ẹ̀dájọ́ ọkú fún ọwọ́ ní ọ̀dá mùsùlùmí hmm, ti wá túbá nù sáàsì pa àbá àti pa àwọn àfáà ní wọ́n pa túbá ń kọ́ síjọ́ wà sí láǹfààní àwọn bọ̀ ẹjá lọ mọ̀lọ́kọ́ ìdà nínú ẹ̀sìn wa alìkúbátù ìdáta alákọ̀bíyá àkọ́ọ́nì gbogbo ìyà pátá tọ́lọ̀ ìyàtẹ̀ torí ẹ̀fẹ̀ sí wọ́n fẹ́ fi àjẹyàn ṣùgbọ́n tí wọ́n fẹ́ torí ẹ̀fẹ̀ àjẹyàn yìí ẹ̀tọ́ méjì lè yẹn lọ tẹ̀mọ́lẹ̀ ẹ̀tọ́ àkọ́kọ́ ẹ̀tọ́ ọlọ́run wà àdẹ̀mí ẹ̀tọ́ kejì ẹ̀tọ́ ọ̀tọ́mọ̀nà àwọn tó ń tọ́bẹ̀ ètú bá ẹ̀tọ́ ọ̀tọ́ ọlọ́run

nígbàtí a rí pé tú bá tòótọ́ ló tú mo forí jí ọ tọ́lọ́n ti parí ọwọ́ akùtù ọmọ nàbí àdámà okùtù ànábì anìyàn àsálám àwọn mímọ̀ ní ẹ̀tọ́ ti ànábì wọn kọ́ nígbàtí ọlọ́run ti sọ níta ṣe pípa ni nígbà bá pátọ́ bá dọ́dọ̀ ọlọ́run òní táwọn bò ó tó ràn lọ náà kábàdì dé àwọn àwọn ọlọ́run bọ̀ fọ̀kú ẹlẹ́sẹ̀ àbíkó ronúkúwàdà wọ́n ní kí ni pírọ́blẹ́mù yìí o

náfàrí wọ́n mọ̀ àti ọmọdásílám ọfà àkàlọ́kà balẹ̀ ní maka ń gbọ̀rọ̀ maka ṣùgbọ́n wọn kásẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ni àgbàrà gan ìdájọ́ ẹ̀ṣẹ̀ wọn sì ní kí wọ́n pa wọn àrẹ́bí ni alábàrà ẹnìkan wọn bẹnu wọn pè ní ibùn àbí sáré abdullahi abdullahi ohun àti usmanu ni ẹjọ mú mú pọ̀

àríbí ìpọ́dì ọlọ́run ni wọ́n pa ẹ̀dàkọ̀ bá bá ń gbẹ́ nìkan sẹ́pẹ̀ bí nìsìn sáwà lọ́sẹ̀ gbogbo obe tó bá lọ pè jí tó fi máa sí ìṣe yóò ṣòfò àfá alágbàwílà wà akàgbàwílà ti sánà ní bá a dá alé ẹnkan bẹ́nu mẹ̀lẹ́kà láìrú ni àmà pìyàn in tọ́lọ náà fún lẹ́pẹ̀ táwọn mẹ̀lẹ́kà ní iṣẹ́ tọ́lọ ń gbé nìyànú wọ́n èdá alé ń jẹ àwọn òkúlẹ̀ dáadé táwọn náà bá bá ń gbé ọsẹ́pẹ̀ àwọn fi ṣe bá a dá ní wàlá ìbádà ni nítorí pé tọ́lọ̀ máa ní agbéyèsè pé táàbà gbèsè pé méjì ọ̀rọ̀ owó pùn sí sáǹkàánú rẹ̀ jọ lọ́nlọ ni àbá aṣọ pé kọ̀tọ̀ sí pé ọlọ́mọsẹ̀rẹ́ ni èpé èyí tó sì jù báyìí lọ à ń fi ìṣe ráwá o náà orí yọmí tí ń bu àjímọ̀bí lánàá wọ́n torí ẹ̀ títí rìmáìndì o ó sì ti gbogbo yìí ẹnìyàn kò ní sọ̀rọ̀ rẹ̀ léyìn tó bá jẹ́ àkàtọ̀ lọ́hùn wọlé sóyìn ká dárò gbèsè kò mú àlá lọ ọ̀pọ̀lọpọ̀ mìíràn sa ẹni tí wọ́n fẹ́ kọ́ màmí ọjọ́ rẹ̀ kò sì ní pé ṣùgbọ́n tó bá yẹ pé tí ó fi jọ ni pé yóò nínú gbà kọ́ màmí ọmọ jọ kò sóbì tí máa sọ lẹ́ táwa ni wọlé sóyìn ká o na pòfẹ́sọ̀ kèétábà o tọ́bátọ́ o kí a ní jẹ́ prọ́fù sí ọgbọ́n òní bẹ̀rẹ̀ prọ́fù ẹni tí fọwọ́ sí jẹun ẹni tí ọmọ ọlọ́run jẹmọ́ kí ọlọ́run fi sí aná àwambọ̀ ọwọ́ abúwà nàbí ẹ̀hẹ́ ànábì lè foríjì tó bá wùgbọ́ wà láyé ṣùgbọ́n ànábì òforíjì ọ̀kù foríjì ọ̀ ìdájọ́ ẹ̀sẹ̀ tí ń bẹ́ńlẹ̀ làwọ́ òpèlè olórí tó bá dẹ́jọ́ ìkì àmà sẹ́pẹ́ táwọ́bà tòótọ́ ló ṣe ọlọ́run mọ bí ó ṣe ṣe kí ni o bí ó ṣe gbàbọ́ rẹ̀ àwambọ̀ kí ni ká ń bọ̀ sí wọ́n ní kò yá wọn kò yé yín ó kù mìsáàlù kan a ní gbogbo ìyà tí a bá ní wọ́n fi jẹ èèyàn tó bá jẹ́ pé ẹ̀tọ́ méjì ní bẹ́ẹ̀ ẹ̀tọ́ ọlọ́run wà bẹ́ẹ̀ ẹ̀tọ́ tìyàn náà bẹ́ẹ̀ táọ́bà ọlọ́run mi foríjì mi foríjì o lè mú ẹ̀tọ́ ọ̀sáwọn sàkúta ọ̀sáwọn kápá ọgbẹ̀rù wọn gbadúgbà yẹn wọ́n tàpàdà mú nígbà mú tán ọmọ yẹn ah, lọ́n forí jì mí mo sì bá fi jẹ́ ilé àtibá ti bẹ́yìn tí mo ní kí n ṣe kẹ́yìn náà rẹ táwọn bá ti ń ṣe yẹn ọlọ́wọ́ forí jì tó bá jẹ́ pé túbà tó tọ́ nínú fífi ọlọ́ ẹ dákun gbọ́mọ tó ti pa kalẹ̀ ńkọ́ wọ́n ní àforíjì ọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ti pààyàn ẹ lọ dájọ́ kú fún un nígbà bá dọ́dọ̀ ọlọ́run yóò ṣe kí ni o yóò forí jọ àmbọ ẹnìkan ó lọ mú owó ẹlòmíì dúkìá rẹ̀ ọjọ́ ìjẹkújẹ ó sá mú dúkìá rẹ̀ lọ́ba ní ọlọ́run sọ fúrújì fún ẹni tó wá mú dúkìá ó ti kú ọba lọ bá wọn àfá kí ló ń fẹ́ ṣe àwọn àfá ní àà ó tù wá sọ́dọ̀ ọlọ́run ó sì lọ dá nǹkan tí ọgbàdọ̀ bàbá wọn ọ̀rọ̀ padà fún àmà rẹ̀ sí àmà rẹ̀ wà ó ní ọwà ó sì mọ̀rọ̀ ọlọ́mọ bẹ èrò ní ten million naira ó sàn túbá oríjì sànú ọba fún mi ọba gbé ten million naira ó sì lọ sọ́dọ̀ fámìlì rẹ̀ ìyàwó ọmọ ó sì bá wọn tòótọ́ gbogbo ohun tiẹ̀ tó ti wà nù àìní nínú wọn dùn lọ́ba tó àṣírí lọ́ba gbowó fún wọn wọ́n wá ń sàdúrà fún kíkan kíkan inú tiẹ̀ náà wá dùn ọ̀fẹ́ máa lọ àwọn mímọ̀ ní ẹ̀bá ni sọ fún pó tún kú ọ̀ràn kan lọ́rùn rẹ̀ wọ́n lọ́rùn àwò ó ti túbá ń tó tọ́ ó ti dádúgbà padà ọ̀ràn ẹ̀kọ́ tó bá díjọ́ gbìyànjú kìámà aláǹfààní kọjẹ́ kó jẹ àǹfààní rẹ̀ kọjá aláǹfààní ọjà àǹfààní nkẹ yọ wà tún jẹjọ lórí eléyìn jẹmọ́ ọwọ́ ayáwó lọ́wọ́ èèyàn ń sìn ọ̀ lọ́wọ́ àdáàjà kọfẹ́ kó sórí ibú ni Ah, ẹni fẹ́ èèyàn pin ní máa ń sin owó tí ìpa jẹ kódà kó sì nísìn ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ rẹ̀ ni àwọn ìsọ̀rọ̀ ìjẹ gbèsè lárúbá lọ́jẹ́ ń gbèsè ọjẹ́ lọ́rọ̀ máa kò mí lórí ìbá níbà ń dọ̀rọ̀ lẹ̀ kéèsè èbú ni ti ń sọ ń jọ́nà náà ṣùgbọ́n ti ń sọ tóbi tó rúbá nàbí mi ń bá sọ pé ah, ọlọ́run náà ah, ọlọ́run tó rẹ̀ gbọ́ ètò bára ọ̀nà ẹ̀yà máa ṣe mẹ́ ilé ayé tèmi náà lélẹ́yìn náà ọba lọ dúkìá mi ní ìsìn ẹ̀rọ ọlọ́ọ̀lẹ̀ mi náà ní ìsìn àṣà ìjẹmi ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ lọ ìmúrakùnmọ̀ ètèmi ní o bá ìsá nàbì inú ti bímọ mo ti dé ọlọ́ọ̀kẹ́ ẹni jẹ́ ń pàkiri dànù ṣébẹ́ mi lè ní jẹ́ ní inna lè sọ ìbìlẹ̀ haqqi mọ̀kọ́lán gbogbo ẹni abá ti jẹ ní nǹkan ọlọ́run ti fọ̀sọ̀dọ̀ rẹ o a kàn máa tu a máa bà pé kọ́ mọ́ntí ọ̀bẹ nu ẹ̀sọ́ o torí mi àbá san gbèdè tán tàbá san gbèdè tán irú ojú wo láti máa wọra wa o ìntọ́ máa sọ fún un ọ wà á dojúkọ èmi náà pé ànábì kíní ìńkẹ́rẹ̀ rí àwa náà ọ wá san gbèsè ìṣẹ́gun tàbí sọ sọ́rọ̀ àtọ́rọ̀ bí ọ̀sán fún di èyí ẹni tí wọ́n dá ẹjọ́ kú fún ní north ẹjọ́ òdodo ní ẹ́dá o níbi àbọ̀ nù ẹni ọ̀nà tó wá rè lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn èèyàn fún mọ̀nà pé kọlọ̀ àbí tí bí ṣe yàkọ̀ sí lẹ́yìn lọ oríṣiríṣi kọ́ọ̀tù ti wà nínú nàìjíríà yìí ó ní à tó ń jẹ́ òun wójú rí ọlọ́run ọba ni tó ń bá gba bíkú tó ń sílẹ̀ ní kìjẹ̀ náà ó pẹ̀hùn ẹ̀ǹtẹ́ ẹlẹ́yìn gbíjà rẹ̀ nú o ó fi lẹ́fọ́ lọ́n life and ní sí pé lágbájá ó ní ẹ̀ ọ̀kan nú àwọn ẹni ọlọ́run ń sọ̀rọ̀ kan jọ kan wípé ọlọ́run mọ tánú rẹ̀ débi pé mo ṣe tánú rẹ̀ tó ọba ní lọ kó nu omi gbóná ní ìwà àlùjánnà wà láì ní wẹ́yìn ọlọ́run mọ tánú rẹ̀ bó ní lọ wọná pé tó ọba ti lè kó nu létí mẹ́wájú rẹ̀ wàá gbàgbẹ́ fọ́sálì jẹ̀ náà ó ní wọlé òun ṣe ó tún sọ tó bá ní kó lọ rẹ̀ kó sí inú omi òkun ńlá bá ní kó lọ dúró lágbèlé àlàpà kó gbó pa wọn wọlé ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ọba níbi tó ń tẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ mọ́ sí àdánwò kan ọwá ń sọ̀rọ̀ pé ìdákùtàlí mut someone wà tọ́ àtẹni ọlọ́run ọba mi ò tọ́ ọba sọ mi pé kú ní ìsìn fún mi tí wọ́n sì fi mi ṣe president Nàìjíríà lọ́la mo ti ń kú náà nù tọ́ kú ní ìsìn tí sì kó lọlé tuntun lọ́la ní nǹkan pàṣẹ lọ́la aláì mo ti ń kú fún náà ìmọ̀ sọ pé sámà wà sọ àtà ọlọ́ọ̀bá kọ́dà ìní kọ́lọ̀ wọn alẹ́ pé mo ti fẹ́ kú o mo ti fẹ́ kú o kẹ́ lè gbọ́ ọlọ́ni ìmọ̀ ń kúrò kan kọ́dà wà kúltù lè dá ìlì mọ́tì ahlan wà marhaban yìí sì máa sọ fún ẹ̀ńtọ́ ọba fi ohun kú tó fi sí mi ìní bí tó náà pé àhà bọ́lọ̀ bá tiẹ̀ wà ní nkú sọ yẹ wò jíṣẹ́ yìí sì máa sọ pé ahlan wà marhaban máa wọlé máa ra mẹ́sẹ̀jì tó mú wáyé kò sí tó dùn mọ́ mi nù tó kọ́lọ̀ ń sànú wa mọ́jì àtẹ́sìn láyé mọ́jì àtẹ́sìn gbọ́nbọ̀n sí àmọ́jì àtẹ́sìn jẹ́mọ́ gbogbo àwọn ànábì ọlọ́ ẹmbà ti ebú wọn ó ti dáná ẹmbà ìṣẹ́kí ni ó tọ́bí ebú wọn ó ti dáná jẹ́mọ́ ebú tẹ wá ń wì ta ló fẹ́ gbìjà ọlọ́run àgbọ̀dọ̀ bú ti ń bọ àgbọ̀dọ̀ a lè sọ pé tó ń ṣe ọ̀dà ṣùgbọ́n ká má bù kéfèèrè tó ń lè sọ̀rọ̀ sí bí òun ni ọ̀pọ̀lọ ẹ má bù níbu tó ń náà sọ pé ọlọ́run ti náà gbà ọ̀nà tí ẹ gbà bú wọn làákàyè ni ẹ ti máa bá ń sọ̀rọ̀ náà nǹkan sẹ́ńgéèjì bàbá kan bẹ̀ máa kíákì ológun ogun ogun ogun ọ ogun ò ní í ṣe kí ní kan kàdà ó sábà sọ̀rọ̀ owó bàbá ní ẹ̀ sẹ́ẹ̀rọ káwò fún ilé problem ní tí mo fẹ́ nànà sẹ́ẹ̀rí àákànjọ sàdúrà ẹ̀yọ kọ̀ọ̀kan oníkálukú ti mówó rẹ̀ àpò àti ti lè ní ọjọ́ àṣà náà ọlọ́run ọba táwà ń sìn tọ́jú ọba kan ṣoṣo oníkọ́ pa wá ẹ̀yin náà wá wí tí náà bàbá ní pé kílẹ̀ ní wí tẹ̀kọ́gùn ni ẹ̀yin kí n kú ẹnu orí àwọn ọ̀sọ́báhùn kọ́kọ́ pàmí láwọn ọ̀sọ́báhùn ogun lẹ́mọ̀ àbí ẹbọ́wọ̀ ilọ̀ orúurú orí ibú wánú àti àmọ́ tí mò ń ṣe mẹ́ni bí bá tọrọ owó ṣe ṣe láàṣẹ ìní kókùn ọpámi aláàwí báhùn lè kọ̀yọ́ ẹmọ̀ fìlàkà ìbá sọ̀rọ̀ tọ́lọ gangan bá ní ẹmọ́ bú in tí ẹmọ́ bú ti yẹ̀yẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ tí ó kí àfihàn ni sọ́lọ̀ ni ó wà gbé rẹ̀ sórí àtẹ́fẹ́ yìí ni ó gbá náà gbé rẹ̀ sórí àtẹ́ wọn ni a máa bu ẹ̀yìn kèfèrí gan ní ibùtẹ́ ìmọ̀ inú jẹ́ pé mùsùlùmí tí ọba ìgbó ẹ̀sìn yìí ọ fẹ́ gbẹ̀rún sí rẹ̀ o àwọn ọmọ sọ́láṣí gbogbo akẹ́ńkọ̀ ìrún fún o àgbáwẹ̀ gbogbo akẹ́ńkọ̀ fún o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe náà ní dandawi kọ̀fẹ́ ṣe bí wọ́n ṣe ibẹ̀ sì ni èrè wà bí o ṣe ní àṣẹ ìsìn ìsinmi bí wò ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tún ni wàhálà ẹwà mú lọ jàmáà ìjọba ọ̀dáwàmà láwà mùsùlùmí tá ń tẹ́lá nàbí ìjọba ọ̀dáwàmà ṣùgbọ́n ẹwà jẹ́ aṣọ pé ànábì ti sọ bẹ́ẹ̀ ṣe dáwàmà o tí wọ́n bá pe ọmọ kan ní Christopher Paul fine wọ́n tó pè kan ní Suleiman Musulumi Suleiman tó bá dìde lónìí láàrin wa ń bì tí wọ́n ń bú ànàbí ìta tí ń pè ní Jésù ní Yorùbá náà tí wọ́n túmọ̀ síbẹ̀ tó bẹ́ẹ̀ bú ànàbí ìta yìí àwa gẹ́gẹ́ pẹ̀sẹ̀ Suleiman ló bá ànàbí ìta ànàbí kọjákú tábàrà wa bá kàkà nàá nà àbọ̀ ọmọ tó ń sọ fine tó wáyé pé bá ńlá ṣe bá mùsùlùmí tàjọ ń kírun lò ìjọba oníyàn ẹbá ni rẹ ẹbá pọ́ọ̀lù sọ̀rọ̀ nígbàtí ìmọ̀ ẹgbọ́ o kọ́ mọ́ bú ànábì o méjì wà ní ìdájọ́ ẹmbá wá bú ànábì ta ní ọba nípa ìjọba ní ọpa gbogbo ẹ ń bú ànábì tẹ́ ẹ̀bá nípa ẹ̀yìn lẹ́ẹ̀dẹ̀jú ẹ̀ níjọba ìrìnkì àmà ṣùgbọ́n ìkejì ó lè máa dá wà láàrin wa tára tára táàbàdára gbà á ó lè di pé a máa gbára wa lẹ́sẹ̀ a máa gbúra wa ń gbò yíhun lè ṣùgbọ́n àwa gangan kọ́ ní àwa kọ́ ní a ní apá o àwọ ọ̀dọ́ kádì mọ́wọ́ o bẹ́ẹ̀ nìkan ń bú ànàbí lọ ní ìsìn níta gbangba a lè fìyà jẹ nípa pé ara wọ gbà ara wọ ṣùgbọ́n ká wá mú pé à ah, no kèése yà nìkan à ah, pani ìjọba lónìí kó pa yìí ṣùgbọ́n lọ́n ti sọ pé ntẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ tí wọ́n fà wá ṣe àwọn ni wọ́n jẹ̀jú ẹ̀kọ́ kẹmí àtẹ́yìn tẹ́rí pé àti ẹ̀ ń gọ́fà wáyìí àwọn tí ẹ̀ ń darí ìlú yìí tẹ́rí pé wọ́n sàánú èmi àti yìí pọ̀ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tí wọ́n fẹ́ lọ bá ní jẹ́ wájú ọlọ́run táwà sì sinmi èmi òbínú sẹ́yìn bákindé o nítorí pé ipò tẹ́ ẹwọ̀ sí mi lónìí Baba mi ò lè bá wọn bẹ́ẹ̀ ipò pé ìlọ̀bọ̀ jẹjọ́ wájú ọlọ́run ìbẹ́bà mi wọ́n bá ń jẹjọ́ máa mi bẹ̀ wọ́n àfikún ó sinmi sinmi wàlìjẹ̀ náà Buhari ṣe dáadáa sí mi pọ̀ ní ọdún mẹ́rin mẹ́jẹ̀jọ yìí gbogbo tó bá ṣẹlẹ̀ ní táìmù yìí tọ́jú ọ̀ràn àbáwọn àwọn ọba ń jẹjọ́ kìí ṣe máa mi ọyọ̀ máa mi kó wọn bá mi kó ṣé wò tí á ṣe dáadáa sí mi èmi ọ̀lẹ̀ kòmọ̀kọ́ yìí ó ẹ̀ẹ́dẹ́rì kí kòmọ̀kọ́ kí mo fẹ́ sí lẹ́ǹtí ń sàánú mi àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ báà ní olè bá ń wọ náà àwọn láàrin lè bá ń wọ ṣe ń tí a sórí rẹ̀ ẹ̀ ọlọ́run ṣàánú wa o mú àdúró gbogbo pàtà bà kó mẹ̀ jẹ́ àtún rí yọ̀nú rẹ̀ mọ́jì أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا إن الله سبحانه وتعالى قد أوجب على الناس جميعا محبة نبيه صلى الله عليه وسلم وعزره الله وبجله وأكرمه أيما إكرام فإن رسول الله صلى الله عليه وسلم محترم عند ربه بل هو خير وأفضل بني آدم ليس بفخر قال صلى الله عليه وسلم وأنا سيد بني آدم ليس بفخر ولا فخر صلوات ربي وسلم عليه أمتنا إن الله سبحانه وتعالى جعل من أشد المحرمة سب نبيه صلى الله عليه وسلم لذلك ما عذر الله سبحانه وتعالى من استأذى بالرسول أو سبه فإنما أباح الله سبحانه وتعالى دما قال الله سبحانه وتعالى ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ولنعب قل ابالله الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نفع طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين أمة الإسلام إن الله سبحانه وتعالى أكرم نبيه إلى أن سبه رجل من بني النجار كان من كتاب الوحي من رسول الله صلى الله عليه وسلم فعاقبه الله سبحانه وتعالى عقوبة خارج العادة أين هذا؟ جاء في الصحيح عند مسلم من حديث أنس بن مالك رضي الله تعالى رضاه في قصة رجل من بني نجار كان قد قرأ سورة في البقرة وقرأ آل عمران وكان يقرأ صفاء لوحد ثم خرج خارب هاربا مرصفا ولاحق بقوم من أهل الكتاب فلما رأوا اعجبوا به وقربوا منهم ثم قصمه الله وكسر عنقه فلما مات هذا الرجل حفروا له حفرة ليقبروا فيها ثم أرادوا أن يؤروا فيه فنبذت الأرض مرة ثم مرة ثانية وفي الثالثة ترك منبوذا فإن هذا الرجل هكذا عاقبه الرحمن عقوبة شديدة خارجة عن العادة أمتنا كذلك من سب هذا النبي من هذه الملة فقد صر مرتدا سواء كان جادا أو هازلا فإنه صار كافرا مرتدا وهل تنفع توبته لهذه العلم في هذا قولان لكن أصح القولين أن التوبة النصوحة تنفعهم إلا أن كل عقوبة إذا تعلق بها حقان حق الله وحق آدمي فإن الله سبحانه وتعالى قد يرفع حقه عنه فيفعله بالتوب بالتوبة النصوح أما حق آدمي فلا بد من توفيره لا فإن الله سبحانه وتعالى ليس بظلام للعبيد بارك الله ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه لغفور رحيم الحمد لله وكفى وصلاة الله وسلم على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا وقد كتلت امرأة بالمدينة فأبهم أمس الناس فجمع رسول الله الناس فقطبهم حتى خرج رجل أعمى يتزلزل بين الناس فرمى نفسه بين يدي الرسول صلى الله عليه وسلم وقال أنا قاتلها يا رسول الله إن أم ولدي وقد كان لي عندها ابنان هما مثل لؤلؤتين لكنها تقع فيك وتصبك فأنا أنهاها ولا تنتهي وأنزرها ولا تنزجر حتى ثبتك ووقعت فيك البارحة فلما لا, أست... لا أملك نفسي من هذا أخذت المغول والمغول سكين قصير ثم غرزتها على بطنها واتكلت عليها حتى ماتت فقام رسول الله صلى الله عليه وسلم بين اصحابه وأعلن على رؤوس الناس يومئذ فقال ألا أشهد أن دما حدر ألا أشهد أن دما حدر وهذا ليس لأحد إلا نبي الله صلوات ربي وسلامه عليه كيف لا جاء في السنن إلى من النسائي من حديث أبي برزة رضي الله تعالى نرضاه بإسناد حسن أن رجلا وقع في أبي بكر وسبه فأغلظ عليه وشدد حتى غضب أبو بكر وغضب من حوله من الرجال فقال رجل ألا أقتله يا أمير المؤمنين فقال له أبو بكر لا إن هذا ليس لأحد بعد رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام إن الله سبحانه وتعالى قد دلنا وأوضع لنا الطريق من أراد الله أن يحبه فليحب نبي الله قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم ربنا إننا نحبك ونحب نبيك اللهم ثبتنا على حبك وحب نبيك اللهم حبب إلينا حب نبيك اللهم حبب إلينا حب نبيك اللهم ربنا زدنا حب نبيك يا أجود الأجودين ويا أكرم الأكرمين يا من لا يجزئه في في السماوات ولا في الأرض وأنت عليم قدير يا رب العالمين اللهم ربنا إذا الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان وانصر المجاهدين في سبيل حقا في سائر الاوطان اللهم ربنا امنا في اوطاننا واستر رعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا يا أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم أصرف المسلوب القائم أفراد السيئة السابقة من صلى عليه صلاة صلى الله عليه اللهم ربنا عليك توكلنا اللهم ربنا عليك توكلنا وإليك أعرمنا اللهم ربنا أنزل علينا الغيث ولا تجعل من القانتين اللهم ربنا أنزل علينا الغيث ولا تجعل من القانتين اللهم أنزل علينا رحمتك اللهم أنزل علينا سقيا رحمة لا سقيا عذاب اللهم ربنا إننا نسألك سقيا رحمة لا سقيا عذاب اللهم أنزل علينا الغيث اللهم أنزل الغيث اللهم وعم بذلك الرحمة على العباد والبلاد يا أرحم الراحمين يا من لا يجيزه شيء في السماوات ولا في الأرض وأنت عليم قدير يا رب العالمين اللهم ربنا أنزل الغيث ولا تجعلنا من القانتين اللهم ربنا أنزل الغيث ولا تجعلنا من القانتين يا أجود الأجودين اللهم ربنا صل وسلم وبارك على نبيك خاتم أنبيائك المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وسلم تسليما كثيرا